الحمد لله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة الكبير المتعال فتعالى الله عما يشركون والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين عن ولون ike ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará ilé àtàwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ ọlọ́ni la ilaha illa gini illallah la ma'buda bi haqqin illallah ìtumọ̀ la ilaha ni pé kò sẹ́ni tá a lè sìn tó sì lẹ́tọ̀ọ́ sí kásìn lẹ́yìn gini illallah ọlọ́run wa ní la ya'lamu man fi samawati wal ardi al-ghayba ọwọ́ ní illallah tọ́ba ti gba la ilaha illallah gbọ́ ọgbẹ́lẹ́ e náà gbọ́ torí nǹkan kan náà méjèèjì ẹ̀yọ́ màyá mi nílẹ̀ sin wa ta kọ̀kọ̀ à ń sọ lẹ́nu ni àbá táà fẹ́ gbani tọ wọ́n tọ̀ bá gbà máa gbà nísìn náà pẹ̀lú kọ́ ọmọ sí koran kò sì máa wò torí koran ló fi jẹ́ muslim tọ́ ọ bá ti gba koran gbọ́ mọ́ onídìkábọ̀ lọ́rọ̀ mọ́ èyí <laughs> ṣe mùsùlùmí òdodo tọ́ bá ti wá jẹ́ muslim lẹ́ni náà lọ́ọ́ gbà pé kò sẹ́nì kankan tó máa kọ̀kọ̀ ní gbogbo àwọn tí wọ́n máa ń pẹ́ wá aṣọ kọ̀kọ̀ fún yín pẹ̀lú àyà àtàkà yìí àyà ẹlẹ́ẹ̀kejì suratul mu'minun àyà 92 ọlọ́wọ́n bá ní alimul ghaibi wa shahada ọba Allah òun ló mọ gbogbo ń tọ́pa mọ́ òun ló sì mọ gbogbo ń tọ́ hàn fata'ala amma yushrikun ọba yìí tó bi kọjá ká máa fi nǹkan kan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yìí pé òun náà tó mọ kọ̀kọ̀ àti gbangba ọ̀rọ̀ tó sọ síwájú lójà á mọ̀ pé ṣíríkù ni ká máa ṣe kíni ká gbà pé nìkan máa kọ̀kọ̀ ó ní alimul ghaibi wa shahada lọ́lọ́run ó wà ní fata'ala ọba yìí tó bi amma yushrikun kátó máa fẹ́ nìkan sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kóun náà tún máa kọ̀kọ̀ àti gbangba ebi ṣíríkù ti jáde nù báwa fàbá kéwú kéwú tó wá ní kéwú yéhun gbogbo èyí táwọn bá lọ́wọ́ àgbàlagbàlà wọn sọ yẹn èyí táwọn bá lọ́wọ́ àwọn afá wọn bẹ́ẹ̀ ọba máa ní gbólóhùn ọmọ ẹgbẹ̀jọ́ máa ní afá àkọ́mọ kéwú ọ̀tọ̀ afá àdánilóhùn ọ̀tọ̀ àwọn tó máa kọ̀kọ̀ tó máa ń pamọ́ ọ̀tọ̀ láàrin kálukú ní kálukú ṣe kíní ní gbajúmọ́ ẹ ti mọ̀ pé kí ló fẹ́ ṣe yẹn jàmáà ọfẹ́ ṣẹbọ ọfẹ́ dàfẹ́ ẹlẹ́bọ tàbá àwọn afẹ́ àwọn afẹ́ ẹlẹ́bọ Yorùbá nínú àwọn tá à ń pè láàfẹ́ ẹlẹ́bọ náà làwọn tí wọn ò túwọ́ nídìí kíní à ń yẹsẹ́ wò ká máa pa àmọ́ kọ̀kọ̀ sọ́tò mùmínún bóyá kí n tún kálẹ̀ kan sí àyà náìtì kíní jama náìtì tù bẹ́ẹ̀ bá ti ń sọ ọkọ ọlọ́run sọ ní ká ẹ máa kà á ẹ bá tó kà á tán ẹ tán mọ́ àwọn ọmọ sọ́bi tó ṣe kíní ibi tó wà torí pé al-mawjatu at-tashkikiyyatu al-ma'ashira léyìí tá a lò lọ́wọ́ yìí nínú àwọn àdánwò ìyẹn tá à ń bá fà lọ́wọ́ báyìí òun náà ni pé ká máa dá ìrújú sí inú ẹ̀sìn tá a ti gbàgbọ́ tẹ́lẹ̀ ní tá a ti mọ̀ pé ọ̀dà ẹnìkan yóò sì tún dé yóò sì tún pọ́n pọ́n pọ́n pọ́n yóò sì sọ aburú di dáadáa àwọn yóò sì máa tẹ̀lé kọ́lọ̀ mọ́sá ìsánú ẹni kọ̀ọ̀kan wa suratul Luqman aya thirty four ọlọ́wọ́n bá ní innallaha innallaha indahu ilmus sa'a ọlọ́wọ́n bá ní ẹ̀rí òun ọlọ́run ọba Allah

ọmọ yẹn olóríire ní àbọ̀ lórí ibú ẹ kò sí scanner tó lè scanner akọ́sẹ̀jáyé ọmọ yẹn kò sẹ́ni kan tọ́mọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nítorí gbogbo àwọn pàlàpàlà irọ́ yìí làwọn èèyàn tí wọ́n ń wọṣẹ́ tí wọ́n sì fẹ́ máa defend iṣẹ́ wò làwọn náà ń sọ ìwé wọn ní kò sẹ́ni tó máa tó wà ní oyún scanner máa o ó ní àwọn náà fẹ́ ṣe scanner fún ọ náà ni àwọn fẹ́ ṣe scanner fún ọ àwọn fẹ́ máa kí wọ́n wà nínú kádàrá rẹ̀ làwọn fi ní kọ́ yọjú <laughs> ọlọ́run bá aláàánú irọ́ ni wọ́n ń pa ọlọ́run ni wọ́n máa tẹ́dí rí nafsun máa dá tẹ̀sí gàdá ọlọ́run bá ní kò sí ẹ̀mí kan tó mọ tó ń ṣe lọ́la ọlọ́run nìkan lọ́mọ tó ń ṣe lọ́la ẹ̀rí bàbá oníṣẹ́ tí ń wọṣẹ́ ọlọ́run ní tóun náà ṣe kò sí kíni kò mọ́ ṣé mùsùlùmí ni wá tó bá jẹ́ mùsùlùmí ni wá á máa gba tọ́lọ́run sọ yìí gbọ́ ọlọ́run bá yẹni tí ọmọ tí ó ni ó wà á mọ tí ọlọ́run bá aláàánú wà máa tẹ́dí rí nafsun bí ayé arúndín tamut ọlọ́run bá ní kò wá sẹ́nìkan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó mọ̀gbà tí ó kú gbogbo àwọn tí wọ́n ń wọṣẹ́ pátá wọn ò lè sọ ìjọba yìí làwọn ṣe kíni ìjọba yìí làwọn ó kú tó bá sọ fún wọn náà pé ìjọba yìí ló kú ò nígbà wọn gbọ́ tọ́lá wọn náà mọ tiwọn ọlọ́run subhanahu wa ta'ala ó ní inna Allaha alimun khabir ọlọ́run bá ní òun nìkan lọ́tọ́ mọ̀ òun ó sì wá fún yín nírò gbogbo tóun sọ fún òun mọ̀ yẹn o òun mọ̀ tọ́pamọ́ nínú ayé yín òun sì fún yín nírò tẹ́bá jáde láyé ọlọ́mọṣẹ́ ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa suratu kini yẹ wa jama suratu kini jama suratu lukman aya thirty four ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ipe gbogbo àwọn táwọn wòsàn kámọ́ sí kíni kámọ́ wòsàn mọ́ ipe irọ́ ni wọ́n ń pa ta ló pè wọ́n rọ́ ibo lọ́lọ́run ti sọ tọ́ suratu lukman aya kini jama aya thirty four adúpẹ́ islam jama tọ́ọ̀bá ti máa wà fáṣọ náà rìn ò ní gọ̀ ò ní gọ̀. dépò tẹ́nìkan ó fi wá máa mú ọ lágọ̀ tí ó fi wá máa tàn ọ́ tí ó máa dẹ́rù bọ̀ ọ́ tí ó máa sọ fún ọ pé nǹkan báyìí ó ṣe kí ni ṣe ọ́ ọlọ́run àdúpẹ́ o atalimalaika wàllá alimalaikatu láàyè àrífún alẹ́kẹ̀yìn wàlá àyè àlámún alẹ́kẹ̀yìn báwo màláìka ṣe súnmọ́ ọlọ́run ọba tó wọn ò mọ tọpamọ́ wọn ò tí ó ṣẹlẹ̀ sáwọn lẹ́yìn wọn ọlọ́run bá aláà nígbà tó dá anábì ádámà tán alayhi salatu wa salam ọlọ́run bá aláà wa ni wa allama ádámà al-asma'a kullaha òun fi gbogbo àwọn orúkọ nǹkan òun fi mọ anábì ádámà thumma aradahum ala al-mala'ika òun wá ní ká anábì ádámà lè bá àwọn màláìka nígbà yẹn màláìka ẹ̀ máa bọ̀ wá ádámù ni ó faqala anbi'uni bi asma'i ha'ula ọlọ́run wá lóhun sọ fún àwọn màláìka pé gbogbo àwọn nǹkan tí mo kó yìí ọyá ẹ ṣàlàyé orúkọ rẹ̀ fún mi kí ni orúkọ kọ̀ọ̀kan nínú wọn in kuntum sadiqin bóyá ẹlẹjánà bóyá ẹlẹsẹkíni bóyá ẹlẹjánà bóyá ọ̀rọ̀ yín lè di sídìkù in kuntum sadiqin qalu ẹ ẹ bẹsẹ tí gbogbo àwọn màláìka fọ subhanak wọn ni mímọ àwọ Ọlọ́run la ilma lana illa ma allamtana innaka antal alimul hakim subhanak títóbi wọlọ́hún mímọ́ fún wọlọ́hún àwọn onímọ̀ kankan ànímọ̀ o ànímọ̀ nípa tọ́pamọ́ torí tọ́pamọ́ lọ́lọ́ nìkan sọ wọ́n ní illa ma allamtana àfi èyí tí wọlọ́hún bá fi mọ̀ wá nìkan lásìkò kínní iná lámà innaka antal alimul hakim ìwọlọ́hún ọba ìwọlọ́ba tọ́mà ìwọlọ́ba tó ti gbé ọ̀rọ̀ síbi tọ́ba yẹ alhakim suratul baqara aya thirty one dé thirty kínní thirty two ibẹ̀ lọ́lọ́run ti confam fún àwọn màláíkà ọmọ kínní wọn ọmọ kọ̀kọ̀ ṣéwù náà wà mọ̀ àwọn màláíkà ti jẹun láyà kunu wà láyà ìṣòrọ̀bù wà láyà namun irọ́ ni sẹ́mọ̀ pé ẹni tó mọ kọ̀kọ̀ yóò jẹ́ ẹni tó súnmọ́ lọ́wọ́ àbí ìyá àwọn màláíkà wa súnmọ́ ọlọ́run lọ àwọn náà wá ń jẹ́wọ́ pé àwọn ọmọ kankan o àwọn ọmọ kọ̀kọ̀ o àfi tí wọ́n ọlọ́run ọba aláàbá sàlàyé fáwọn àtàlìjìn wàlá àtàlìjìn láyà láyà àwọn àlìjànú àwọn náà mọ́ nítorí àwọn àpá àwọn àlìjànú ọ̀mọ́ torí pé hmm, ọ̀rọ̀ tá à ń yanjú lọ́wọ́ yìí tá a bá padà dé abala kan ẹni tí kò bá gbàgbọ́ yé tí ọmọ tẹ̀lé wa dáadáa yóò máa rò nǹkan míì ipe àá mo débì kan wọ́n ní Fatima lọ́kọ̀ ìyá mi jẹ́ ó sì rí bẹ́ẹ̀ a sì rárá rí láti bí sí oko Kaduna <laughs> mo lọ sí lomẹ nínú oko wọn lọ́hùn ìyẹn bàbá mi wọn náà rí mi rí ó sì sọ fún mi pé ìyàwó kan tóun kọ́kọ́ fẹ́ fẹ́ tẹ́lẹ̀ báyìí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn nígbà táwọn wà ní skul bẹ́ẹ̀ ló sì rí àwọn àlìjànú àwọn ni wọ́n máa ń ṣe kíni àwọn ni wọ́n máa lọ lè sọ fún wọn tí wọ́n bá ti ń lọ àwọn náà tẹ̀lé ọ ìpè àtẹ̀lẹ́ nìkan tá a fẹ́ mú kó ní Islam tó ti bá ti jáde lẹ́kọ̀ọ́ lè wọṣẹ́ oyé ìwà àtàlìjànú lẹ́jọ́ ṣe kíni ọmọ àṣetánìkan lọ́fà ọ tó ń tẹ̀lé nínú àwọn ọmọ èṣù ọmọ ìbílísù tọ́ba ti dọ́hùn yọ sọ ọ̀rọ̀ rẹ fún babaláwo ọba ti sọ̀rọ̀ rẹ fún kọ̀tán sọ ọmọ àkọ́kọ́ ni ẹ kọ̀ mọ́ ìta fi hàn wá àwọn àjẹ̀dó mìíràn ṣe gbóná tó àwọn ọmọ ìbìlísù pátápátá ìbìlísù wá àwánùhù bí wọ́n ṣe tóbi tó tọ́jẹ́ pé wọ́n máa ń ṣàlàyé òfófó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn adáfá wọ́n ní àwọn náà ọmọ kọ̀ọ̀kọ̀ọ̀ ètí wọ́n bá rí nìkan ni wọ́n ń sọ ètí wọ́n bá rí wọn mọ́ nínú àpèjú rẹ̀ táwọn afọ fún wa òun náà ni pé anábìwá Suleiman aleyhi salatu wasalam ẹ̀ pọ́lọ̀ ń da lọ́lá ọlọ́run fi àwọn kọ́mọ gbọ́ ohun ẹyẹ ẹ kọ́mọ nínú atẹ́gùn ọlọ́run ọba aláàkún da lọ́lá pẹ̀lú àwọn àlìjànú tí wọ́n bá ṣiṣẹ́ pẹ̀lú ìyọ̀ǹda aláàní o kì í ṣe pé bọ́yá ó sìn wọ́n làwọn náà wọ́n ń sìn padà o kì í ṣe pé ó pè wọ́n lọ́lọ́run làwọn náà wọ́n á rọ̀ fún o ọlọ́run ọba aláà ọ̀rọ̀ àwọn àlìjànú fún anabi suleiman pé máa rán wọn sẹ́ ní máa wá rán wọn sẹ́ ní máa rán wọn sẹ́ anabi suleiman wọn ní yọ̀ọ́ bí àwọn àlìjànú sẹ́ kàn máa kọ́lé wọn kàn máa kọ́lé lọ ó wá dúró lókè wọn ní ibi tó dúró sí yẹn gíláàsì wà ń bẹ̀ anabi suleiman rí wọn àwọn àlìjànú tí wọ́n ń kọ́lé lọ tí wọ́n ń ṣiṣẹ́ àwọn náà rí anabi suleiman lọ́ọ̀kan níbi tó dúró sí anabi suleiman wọn sọ fún gbọ́yà ẹ máa ṣiṣẹ́ lọ ẹ máa kọ́lé yìí lọ àwọn àjànú àwọn òní bùkátà sí kásẹ̀ máa wá àwọn irinṣẹ́ ọwọ́ náà wọ́n máa fi làpáta náà wọ́n fi yọ wíńdò náà wọ́n fi yọ lẹ́kùn bí wọ́n ṣe ń ṣiṣẹ́ yẹn tí wọ́n ń lagùn ni wọ́n wọ ọ̀gá wọn lókè anabi suleiman òun ṣe náfìlà ilé tán àwọn náà bá kọ́lé yẹn anabi suleiman ṣe náfìlà ó fi ọ̀pá rẹ̀ ó fi tilẹ̀ ìyẹn náfìlà lọ ń kírun lọ tiẹ̀ ọlọ́run bá aláwa ní ọlọ́wọ́n bá aláà ó ní kó sì dúró bẹ́ẹ̀ àwọn àlìjánu náà mọ̀ pé ànábì Suleiman ti dé kínní ó ti kú àwọn wa ń ṣiṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ wọ́n ń ṣiṣẹ́ lọ. falamma qadayna alayhi al-mawta ma dallahu ala mawtihi illa dabbatul ard ọlọ́wọ́n bá nígbà tí a pa ànábì Suleiman kò sí nǹkan kan tó jí káwọn àlìjánu náà mọ̀ pé ó ti kú bẹ́ẹ̀ bá jẹ́ àwọn kòkòrò takulu sáàtà tí wọ́n jẹ ọ̀pá rẹ̀ tó fi tilẹ̀ kòkòrò jẹ ọjẹ́ nígbà kòkòrò jẹ tán ọ̀pá bá ṣe kíni lọ́ba wo lànàbí sulemana bá lọ́nà bá ṣubú falamba har ìgbà tá lànàbí sulemana ṣubú tabayyana til jin allahu kanu ya'lamuna al-ghayba ma labithu fil adhab al-muhin. ṣe wàá hàn sáwọn àlìjànú ọlọ́run ó ṣe wàá sí wọn wípé àsáwọn ọmọ kọ̀ọ̀kọ̀ọ̀ ọlọ́run tí wọ́n bá máa kọ̀kọ̀ ni law kanu ya'lamuna al-ghayb tí wọ́n bá máa kọ̀kọ̀ ni ma labithu fil adhabil muhin wọn ò bá ti wà wọn ò bá ti pẹ́ lérí ìyà ìyà tí máa ń yẹpẹrẹ èèyàn tí ń jẹ wọn ládùúgbò àwọn tí ń ṣe wàhálà wọn wá ṣiṣẹ́ fá ọlọ́run bá nígbà wọn ò máa kọ̀kọ̀ tí wọ́n bá mọ̀ ni sàn pé wọ́n ti mọ̀ pé ah Suleiman ti ṣubú lókè lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n mọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ fẹ́ràn ọ̀dìyàn wọ́n yára gan ni wọ́n ṣe yára tó yẹ wọ́n ti sẹ́ lọ bí akura ni ọlọ́wọ́n bá ní tọ́badé kí wọ́n máa kọ̀kọ̀ ni ìyàwó bá ti jẹ wọ́n tó bẹ̀ wọ́n àmọ́ wọn máa kọ̀kọ̀ sórọ́tù àsábà Quran thirty four ayah fourteen lọ́lọ́dún láwọn àdìgbà náà máa kọ̀kọ̀ tí wọ́n bá gbé information kan wá fún bàbá aláwo àfóúnjálàbí àfẹ́lẹ́bọ information yẹn àwọn náà lọ lè gbà á lọ́wọ́ àwọn kan ni àbí wọ́n di gbọ́nsánmọ̀ wọn ò mọ tọpamọ́ ẹni tó mọ tọpamọ́ ẹnìkan náà ni òun náà ni Allah